mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n darapọ̀ pẹ̀lú ìlúmọ̀ọ́ká òjíṣẹ́ olúwa àti akọrin ẹ̀mí ni tọ́pẹ́ àlàbí níbi ètò ayẹyẹ ọlọ́dọọdún rẹ̀ èyí tó máa ń ṣe tí ó pè ní praise the almighty níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bíi aya gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkó abímbọ́lá fáṣọlá wòlíì àrùlé bùnmi akínlànà omijé ojú mi yẹmí ṣòǹdé nathaniel Bassey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti fara hàn láti wá gbé Olúwa ga Tọ́pẹ́ Àlàbí fi ayọ̀ rẹ̀ hàn níbi ètò náà ó sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run bí Olúwa ti pamọ́ tó tún dá a sí fún àṣeyọrí ti ọdún yìí ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. ó fún ògo rẹ̀ ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ ń kéde ògo rẹ̀ kí ni ó wàá ṣe mí tí n ò nílé máa júbà rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn ló ti ń kí ọ̀dọ́mọdébìnrin àyànbìnrin ọlọ́wọ́ òsì ni ayọ̀mídé alága àyàndí gold fún ìpapòdà màmá rẹ̀ àyàndí gold ló fi ìtàkùn ayélujára facebook rẹ̀ kéde ikú màmá náà wípé màmá òun ti rè wàlẹ̀ àṣà ní ètò sọ wípé ta ló tún kù fún òun báyìí nítorí wípé kò sí bàbá bẹ́ẹ̀ ni kò tún sí ìyá mọ́ pé aládùúrà àti alátìlẹyìn tó ti onínúure ni màmá òun kó tó lọ ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni w wọn ti ń nawọ́ àdúrà àti ìbánidárò sí ọ̀dọ́mọdébìnrin àyàndígòd pẹ̀lú àdúrà wípé kí olódùmarè tẹ́ màmá rẹ̀ sí afẹ́fẹ́ rere kó sì gbé òun ga pẹ̀lú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà akọrin ẹ̀mí ni Lánrè Tẹríba Atóríṣe ló ti ṣàpèjúwe wòlíì Samuel Babatunde ní ìlú Àkúrẹ́ tí gbogbo ènìyàn mọ̀ sí sọ títóbi rẹ̀ gẹ́gẹ́ bí onírẹ̀lẹ̀ ènìyàn Lánrè Tẹríba ló lo ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tó lọ ṣiṣẹ́ tí orí ràn nínú ìjọ náà ní ìlú Àkúrẹ́ tí bàbá ọ̀hún sì ń ṣàlàyé bí ohun gbogbo ti lọ sí àti bó ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ ohun ṣùgbọ́n tí olódùmarè fún un ní ìṣẹ́gun léyìí tí Lanre Tẹríba fúnra rẹ̀ wá ń lo ìtàkùn ayélujára tirẹ̀ pẹ̀lú láti kí bàbá náà kú oríire àti ìṣẹ́gun tí olódùmarè fún un ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré olóòtú sinimá àti olùdarí Kúnlé Àfọláyàn ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé ìdí iṣẹ́ ẹni la ti ń mọni lọ́lẹ̀ lọ́wọ́ bí ó ti ṣàfihàn àwọn irinṣẹ́ olówó iyebíye tó ń ti àwọn àrà ọlọ́kanòjọ̀kan èyí tí Akeem Effect tó jẹ́ aṣojúlóge fún sinimá tó ti dá lára sí ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ìlà kíkọ gẹ́gẹ́ bí ìtàn èyí tí Kúnlé Afọláyan ti gbé kalẹ̀ ó sì ń sọ wípé bí sinimá náà bá jáde yóò jẹ́ èyí tí yóò mì gbogbo ìlú tìtì ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà orí ayélujára Túndé Ednut òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ bí ìkọminú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan tí wọ́n ní ìpòǹgbẹ láti máa gbé ní erékùṣù èkó èyí tí a mọ̀ sí island wípé ó wu àwọn káwọn máa gbé ní lẹ́kì káwọn gbé lájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí fọ́nrán ọlọ́kan òjọ̀kan èyí tí Túndé Ednut ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ń sọ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń fi ìkọminú wọn hàn tí wọ́n kúrò ní ìlú tí wọ́n sì ń gbé ní lẹ́kì náà tó jẹ́ wípé gbogbo owó ọwọ́ wọn ló ti kú wàsó ẹ jẹ́ ká wo díẹ̀ nínú fọ́nrán náà fẹ́ wá lẹ́kí afẹ́ wá lẹ́kí lẹ́kí ọ̀hún rèé o ebi ti bẹ́ẹ̀ lu tèmi ta ń lẹ́kí o ìwọ̀nba owó tá à ń rí tá a fi jẹun lẹ́kìtì mo ti kó wá lẹ́kí a ti fi gbalé owó ti tán kò sí nǹkan mọ́ gàrí pọ́n tí mú gàrí orí ti gbẹ ẹ mọ́ wo gbogbo orí báyìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn gbajúgbajà lórí ayélujára tó tún múra bí obìnrin ni James Brown olóòtú ń fi ìtàkùn ayélujára rẹ̀ sọ nípa bí ojú ọjọ́ ti rí ní orílẹ̀-èdè United Kingdom James Brown ni a mọ̀ wípé ó ti ta kọ́ṣọ́ sí òkè òkun nílọ́ọ́lọ́ yìí pẹ̀lú àwọn àwòrán tó ń ti fọ́nrán fídíò ọlọ́kan òjọ̀kan tí ọmọkùnrin ọ̀hún tì síta bí ó ti ń ka gbọ́gbọ́ ní orílẹ̀-èdè náà látàrí òtútù èyí tó ń fẹ́ lẹ́lẹ́ ní orílẹ̀-èdè ọ̀hún ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin awuyewuye láàrin DJ chicken eléyìí tí ó fi ìgbà kan jẹ́ ọ̀rẹ́ sí Portable tí a mọ̀ sí Mr Zazuze ó ní ọ̀rọ̀ wọn ti gba orí ayélujára kan gẹ́gẹ́ bí DJ chicken ti ń sọ wípé tẹ́lẹ̀ rí ọ̀rẹ́ tímọ́tímọ́ òun òun àti Portable ṣùgbọ́n ó ti hùwà ọ̀dàlẹ̀ bí Olódùmarè ti gbọ́ tiẹ̀ kò tilẹ̀ rántí àwọn mọ́ bẹ́ẹ̀ ni kò ṣe ohun tó dára fún àwọn pẹ̀lú léyìí tó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kòbákùngbé àti wípé ó tún tẹ̀síwájú pé Zazu r rán àwọn ènìyàn láti wá ṣe àwọn pamọ́lé ṣùgbọ́n tí Zazuze ìyẹn Mr Portable pẹ̀lú wá sórí ìtàkùn ayélujára tó sọ wípé òun ò mọ̀ o ó bọ̀ òun ṣiṣẹ́ ó sì da òun pẹ̀lú kí gbogbo àwọn ènìyàn má ṣe gba gbogbo ohun tí DJ Chicken bá ń sọ lórí ìtàkùn ayélujára gbọ́ bí ó ti wulẹ̀ borí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà ìránṣẹ́ olúwa wòlíì ọládélé ògúndẹ́pẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí genesis ni àwọn ènìyàn ti ń sọ wípé àkàndé ènìyàn kan gbáà ni olódùmarè dáwò wòlíì náà látàrí bí bàbá náà bí ó ti gbé ìlú kọ́pá tó sì ń lu ìlú náà lórí ayélujára bí ó ti kọ síbẹ̀ wípé àwọn ń gbáradì láti rí dájú wípé àwọn tún mú inú Ọlọ́run dùn láti fi ìyìn èyí tó tọ́ fún Olódùmarè wòlíì Genesis ní àwọn ènìyàn ti ń kan sára sí lórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń sọ wípé ká má parọ́ nínú rẹ̀ gan ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ń bẹ pé tí wọ́n bá ń sọ nípa àdúrà tí wọ́n ń sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn ẹ̀bùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń ti ẹ̀bùn ìpínfúnni wípé wòlíì Ọládé ìpele Genesis òun ni àwọn gbé e fún tí orí ayélujára rẹ̀ sì ń mìtìtì látàrí àwọn ọ̀rọ̀ ọlọ́kùn òjọ̀kan tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń kọ ránṣẹ́ sí i. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí Àdùkẹ́ Gold pẹ̀lú ti darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn gbogbo láti kí àgbà olórin ni bàbá Ebenezer Obey kú oríire ọjọ́ ìbí ọgọ́rin ọdún eléyìí tí bàbá náà pé lókè èèpẹ̀ Àdùkẹ́ Gold ló fi àwòrán tòun ti fọ́nrán ọlọ́kùn òjọ̀kan sórí ìtàkùn ayélujára rẹ̀ láti kí bàbá náà pẹ̀lú àdúrà wípé pé kí olódùmarè dá bàbá Ebenezer Obey lágbà ju báyìí lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní bí òní ti jẹ́ ọjọ́ ajé òun ló mú kí ọ̀kan pàtàkì nínú àwọn ìlú mọ̀ọ́ká orí ayélujára Lékan Ọ̀làlẹ́yẹ tí gbogbo ènìyàn mọ̀ sí àgbà ìnàkí fi ìtàkùn ayélujára rẹ̀ gba àwọn ènìyàn nímọ̀ràn tó ń ti ìyànjú ọlọ́kan òjọ̀kan láti rí dájú wípé wọn kò ṣe ju ara wọn lọ wọ́n sì dúró nínú sùúrù àti akínkanjú Lékan Ọ̀làlẹ́yẹ àgbà ìnàkí ló ìtàkùn ayélujára rẹ̀ gẹ́gẹ́ bí àmọ̀ràn ọjọ́ ajé bí ó ti máa ń tẹ̀ síta fún àwọn olólùfẹ́ rẹ̀ lóòrèkóòrè ẹ jẹ́ ká gbọ́ ti ọ̀sẹ̀ yìí. tọ́mọ aráyé bá kọ̀ sílẹ̀ kò sí nǹkan tójú òrírí ìwọ ṣá má kọ́ra rẹ sílẹ̀ wàláì wọ́n padà bọ̀ tó bá ti jẹ́rìí ara rẹ tán ló bá padà wá di pàtàkì igun lé mo ní kó o gbórí rẹ sókè sẹ́ẹ̀ má dorí kodò bíi koríko tó rọ torí pé wọ́n ti kọ̀ sílẹ̀ ìwọ kọ́ lẹni àkọ́kọ́ tí wọ́n kọ̀ lẹ́ ìwọ sì kàn ìbáwọn ṣe ń ṣe látọjọ́ táláyé ti dáyé nù ìwọ kọ́kọ́ rò báyìí wípé àwọn tó kọ̀ sílẹ̀ yóò tẹ̀lé ọ wálé ayé bóyá wọ́n gbà tí àbí tàbí wọ́n kọ̀ sílẹ̀ torí nǹkan tó ń lọ́wọ́ òkan ti ẹni ayé ń à ń tọ́ ni. kò ìlọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn ṣògo rẹ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.